الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا <clears throat> وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قف ولن وضع أتريك àti ìgbé ọlọ́run fún anabi wa muhammad gbogbo àwọn ará ilé anabi àwọn sọ̀hábà rẹ̀ gbẹni <clears throat> tí ó ń tọ́ ìlànà anabi tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lọ́run kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó bẹ̀rẹ̀ ní ilé iṣẹ́ rédíò royal fm ninety five dot one tí a ń ṣe nínú Ramadan báyìí gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fúnra wa pé ní ọjọ́ sátidé àti sunday láti aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ní ẹ̀mọ́ wáyé àwọn ọjọ́ yòókù náà máa jẹ́ láti aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ àwùgbọ́ ni a kí tó abẹ́ ọlọ́run fún ẹrú ọlọ́run tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá wa dúró tí kó bá wa ṣàánú rẹ̀ kó bá wa ṣàlékún dáadáa fún kó rẹ̀ sọ àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀ kọ́ lájọ́ kan oṣù rẹ̀ bákan náà gbogbo àwọn mùsùlùmí tí àwọn láǹfààní láti gbọ́ra wa kíra pẹ̀lú gbọ́nà assalamu alaikum ورحمة الله وبركاته نعم حقوق الوالدين أو الطاعة بي مجيجي يعني كي أتي ماما لوري أما ناني أنشي لالا يلوو níbi tí a máa tún wò lónìí nípa ẹ̀tọ́ tí ọmọ gbọ́dọ̀ fún òbí rẹ̀ ẹ̀tọ́ tọ́mọ gbọ́dọ̀ máa fún òbí rẹ̀ sòun náà ni pé wá ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn òbí rẹ̀ méjèèjì lórí àwọn nǹkan tí ó bá fẹ́ ṣe ẹni pé kó máa fi ọ̀rọ̀ lọ̀ wọ́n kó máa fi ọ̀rọ̀ tó wọn létí pé nǹkan tí mo fẹ́ ṣe lélẹ́yìí pàtàkì jùlọ nǹkan tí ó jẹ́ pé tí wọ́n bá padà mà tí ó dùn wọ́n pé ah ó sì wá jẹ́ kí n mà ó sì wá jẹ́ kí n gbọ́ tó láwọn kankan bẹ nínú ìgbésí ayé ọmọ ọmọ ènìyàn tó ṣe pé ọmọ èèyàn ó lè dáṣe fún ara rẹ̀ hmm. lápòjúwe nìsín ọmọ ọkùnrin ó lè dá ìyàwó fẹ́ fún ara rẹ̀ tí kò sì ní jẹ́ kí bàbá rẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ tí ń sọ pé tí bàbá rẹ̀ ọba mà kò bá nǹkan jẹ́ nípa ọ̀rọ̀ ìyàwó fífẹ́ rẹ̀ tán irú bí yẹn ṣe wá rí yẹn ọmọ wa ń da náà tí yẹn bá fẹ́ di pé èèyàn fẹ́ ní ìyàwó tí ò kí n jẹ́ kí òbí yẹn gbọ́ pé tí mo fẹ́ ṣe lélẹ́yìí mo fẹ́ ṣe lélẹ́yìí so ní nǹkan tí wọ́n bá mọ̀ pé tí wọ́n so kò dáa kí èèyàn máa fi nǹkan lọ òbí yàn motu mọ̀ túmọ̀ sí pé èèyàn ka àwọn kún èèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe èèyàn mọ rírì wọn kódà irú nǹkan yẹn gan yóò dùn mọ́ àwọn òbí yẹn náà tó torí pé kí ni àwọn òbí yìí fáwọn um fi àwọn ni wọ́n ti rírì sí ayé tí àwọn Yorùbá máa ń sọ pé tí ọmọ kékeré bá ń gégi lóko àwọn àgbàlagbà ni wọ́n mọ ibi tí yóò wò ó sí òun kàn máa gbé òun máa gbé torí ọmọ kékeré lòun àwọn àgbàlagbà náà wà sọ pé ikú níbi ikú níbi torí tí òun bá kàn ń gé òun tí ọmọ ibi tí ó wò ó sí ó padà wò ó lù gàgàn tòun náà ni àwọn ti ní títí bá bákan náà bí òbí ṣe máa ń rí sí ọmọ ni pé wọ́n máa ń fún ọmọ ní ìmọ̀ràn ìmọ̀ràn tí yóò jẹ́ ìbànújẹ́ fún un wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ fún ọmọ hmm, kò lẹ́tọ̀ọ́ fún ọmọ kó máa fi ojú yẹpẹrẹ àwọn nǹkan tí ó bá jẹ́ ìmọ̀ràn tó bá wá látọ̀dọ̀ àwọn òbí méjèèjì àbí ìkìlọ̀ tó bá ń ṣe fún un tí òbí bá ń kìlọ̀ fún ọ kí má ṣe nǹkan báyìí má ní ìfẹ́ so tí nǹkan yẹn ọba yìí takò nǹkan tí ọlọ́run ọba ní ká ṣe so kí yẹn gbọ́ nǹkan tí wọ́n ń ṣe so ẹ̀lùtọ́ ni kí ọmọ ènìyàn kó gba ìmọ̀ràn wọn ṣe léyìí nínú àwọn nǹkan tí àwọn afáàkà wípé a máa fi ń fún òbí ní ẹ̀tọ́ ni tó bákan náà nínú àwọn ọ̀nà tí a máa fi ń ẹ̀tọ́ tí òbí ní lórí ọmọ òun náà ni al bihima inda al-kibar tọ̀ tó bá di kan bá tẹ̀ wá dàgbà tán ọmọ wa ní ìkúlíkà tuntun ní agbára yàtọ̀ lọ́mọ gbọ́dọ̀ ní pẹ̀lú wọn wọ́n ni ní ìkólé kan tó ní agbára yàtọ̀ tó ju gbogbo ìkólé kan tó yàn ní pẹ̀lú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bóyá náà ọ̀kan nínú wọn ní àbí àwọn méjèèjì tó kódà ara ìkólé kan tó yàn máa ní ó ṣe é ṣe kó jẹ́ pé wọ wo rí àyè àti lè dúró tí wọn kó sí tó burú ń bẹ̀ kí wọ́n gba ẹni tí wọ́n bá yàn tọ́jú wọn ara ìní ìkólé kan pẹ̀lú wọn náà ni so ẹ̀rí pé ọlọ́wọ́n bá sọ náà Qur'an ike wàwásọlẹ̀ ọ̀kọ́dọ̀ rọ́bùkà ńlá ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan imma yablughanna indaka al-kibar ahaduhuma aw kilahuma so àṣẹ ọlọ́wọ́n bá ń wá direct lérí yẹn ni pé àsìkò yẹn àsìkò tó bá ti dàgbà wọn ah, ọmọgbọ iṣẹ́ láńlá ń bẹ ọmọ nígbà wọn ọmọgbọdọ̀ ní ìkúlé kan tó pọ̀ lérí ọ̀rọ̀ òbí rẹ̀ torí pé kí ni lásìkò yìí òbí yẹn ara tiẹ̀ náà ó ti ya ọ̀lẹ kò lè ṣiṣẹ́ mọ́ bí ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kò ní lè ṣe wàhálà bí ṣe ń ṣe wàhálà wá owó tó àtàwọn nǹkan míì tó máa ń ṣe fúnra rẹ̀ tí kò ní ṣe pẹ̀lú owó gan òbí yẹn ò ní lè ṣe má ọlọ́run fi ni pé nígbà yẹn o imma yablughanna indaka al-kibar tó bá di àgbàlagbà sí ọ lọ́wọ́ ahaduhuma aw kilahuma wala taqul lahuma uffin ẹ̀rí àsìkò yẹn ò gbọ́dọ̀ fi ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìnira ọ̀rọ̀ ara níní lórí bó ṣe ń tọ́jú wọn tó náà ni Hasan bá torí pé ò gbọ́dọ̀ sọpára ń kan ò gbọ́dọ̀ hùwà rẹ̀ ò gbọ́dọ̀ ṣe sí rẹ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ jáde lẹ́nu bó ṣe lè wù kí n tí àwọn òbí yẹn ń ṣe kó lágbára tó lásìkò yẹn ní tí kò tí ọlọ́run tó gbọ́dọ̀ mọ̀ pé àsìkò yìí o àsìkò tó lọ́wọ́ bá ló stéètì rẹ̀ ni wípé ọgbọ́dọ̀ ṣàmójútó wọn nígbà yẹn so òun náà ni yíyá ẹ̀ lẹ́nu kó jẹ́ pé ọmọ òbí tó tọ́ ọ wà pa wọ́n ti wọ́n wà kọrí sí gra ọ kọrí sí ẹ́stéètì ọ wà pa ọ wà fi àwọn bàbá àti ìyálẹ̀ ìyọ́mọ wa jẹ wọ́n ìyọ́mọ jẹ wọ́n ní family house so wọ́n wà máa wá pè ọ́ wọ́n máa pe fóònù rẹ̀ so wọ́n sì ní ẹnu bẹ́ẹ̀ ti rẹ̀ wọ́n tún ti gbé mọ́là síbẹ̀ ẹ̀rí àwọn mọ́là tí ọ̀gbọ́n Yorùbá náà lòdì sí lòdì wá nítorí kọ́mọ́ àkáwọn èèyàn bá lè rí i bá sọ mọ́ lọ́wọ́ ọmọ ní mi níní wọ́n ní ọmọ mi ní wá ní mi níní ọmọ mi nì tó à ní ọmọ mi ọmọ mi náà ní wá mọ́ lọ́wọ́ bá léyà so ìdínú ọlọ́run láńlá náà ni èèyàn ń wá tí èèyàn bá ń ṣe irú eléyìí tó ní pé mùsùlùmí nírú àsìkò yìí ó ní ìdíkó kíyèsí gan-an kọ́lá bó ṣe ń kíyèsí ọ̀rọ̀ ìṣẹ́mi ayé wọn ẹ tún gbọ́dọ̀ kíyèsí ẹ̀sìn wọn sínsìn nígbà tí ó fi yẹ kí n jìnà sí wọn rárá ó kíyèsí wọn pẹ̀tọ́ bó ni àwọ̀ ẹ̀yìn ilé ah, gbàwẹ́ kò ti mọ̀ràn tó dánù pé òun lè gbàwẹ́ mọ́ wọ̀ lọ dáràn kọ́ ọmọ sí fídíànù ah, mo lè gbà á tọ̀ ọba àwọn mojútó irun kọ́ báwo ni iṣẹ́ ń lọ dédé kí pàtàkì jùlọ kó tó wájú àsìkò tó bá rẹ̀ wọ́n gbogbo àwọn nǹkan yẹn ní agbọ́dọ̀ ṣàkíyèsí ara ìmójútó ẹ̀sìn wọn náà kọ́lá tí wọ́n bá ti àwọn òbí ti dàgbà ọlọ́run ti ṣe owó fún wọn òun ò tí ì lọ hajj arówó tó fi lọ hajj náà ti fi rán wọn lọ léèwé nánà sí ọ nánà lé ọ lérí torí ẹ ní arákùnrin kan àbí burda ó ní anáwó ṣẹ́yìdá Umar olóhùn wà níjọ́ kan lọ́dọ̀ Umar ó ní wàrọ́jùlún yamaniyun yatufu bilbayt arákùnrin kan tó jẹ́ ara yaman so ó wá ń ṣe tawaf hamala ummahu wàrá azahrihi ó wá gbé ìyá rẹ̀ sí ẹ̀yìn yẹn ni pé ọ̀pọ̀ ìyá rẹ̀ wá sí hajj ọ̀gá ọ̀pọ̀ ìyá yẹn wá sí hajj wọ́n wọ́n yaqul ìyá yẹn wá sọ báyìí pé ìyẹn ni ọkùnrin yẹn wọ́n sọ pé inni laha ba'ira al-mudhallalu ìnà ọdọ̀ ìrà ti rí káàbù hálàmù ọdọ̀ àrò ó ní mo sọ́ra mi di rànkúmi mo ti sọ́ra mi di rànkúmi fún ìyá yìí rànkúmi tó tẹ́ ẹ̀yìn rẹ̀ pẹlẹsẹ kalẹ̀ kóríkà máa gùn ìnà ọdọ̀ ìrà ti rí káàbù hálàmù ọdọ̀ àrò tí gbogbo rànkúmi tí ìyá yìí bá gùn tó bá ní rẹ̀ èmi kò ní rẹ̀ èmi èmi ọmọ gbé ìyá yìí káàkiri ni ṣùgbọ́n tó wá ṣe bẹ́ẹ̀ tán wọ́n á ní ìyá ọ̀rìnmọ̀ wọ́n lọ lè bá Umaru lẹ́yìn ìgbà tí ó gbé ìyàtọ̀ wá fùtán wọ́n ni àtùránì jazaituha ǹjẹ́ kí ló rí báyìí ṣé mo ti sàn yá ilẹ̀ sàn dáadáa tó ṣe fún mi láyé Umaru ni láà rárá ò sọ́lẹ̀ sàn kankan wà láwọ́ bí zavratin wahida ò tí ì sẹ̀sán gbígbin ẹ̀kan péré tí yáyẹn gbin nígbà tó fẹ́ bí ọ bí yáyẹn ṣe gbin lẹ́ẹ̀kan kó tó bí ọ kalẹ̀ o tí ì san ẹyọ kan rẹ̀ pẹ̀lú bó ṣe pọ́n wọ́n pọ́n pọ́n o fi gbé tó fi sítọ̀ wá fọ́ àbí gbígbé ẹyọ kan péré o tí ì fún ya yẹn so òun náà ni pé àwọn tí wọ́n bá tún ń jẹ́ àwọn òbí wa ara ọ̀nà tá a máa ń fi ń ṣe dáadáa sí wọn òun náà ni pé ká bá wọn mójútó ẹ̀sìn wọn ká mójútó ẹ̀sìn wọn ká mójútó jíjẹ wọn ká mójútó mímu wọn so eléyìí ní jẹ́ pé ah, èèyàn ń ṣe dáadáa sí òbí èèyàn sì ẹ̀tọ́ wọn fún wa tó bá kan náà nígbà tó bá rẹ̀ wọn bá ṣe ṣàlàyé ẹ̀tọ́ ọmọ ni kó tọ́jú wọn bí wọn lọ sí ọ̀sìpítà má pa wọn tí kọ́dà kò sí tó burú kéèyàn gba àwọn physiotherapist àwọn àwọn àwọn tí wọ́n mọ wá tí wọ́n mọ bá ìyá pé ìyá ìyẹn darúgbó àmọ́ gbogbo ibi tó bá fẹ́ kákò lára yín àwọn bá ṣe wà bá yín tọ́jú rẹ̀ bá ṣe nà á aláìwúgbìn tó dáa tó ń ṣe fún òbí nù torí pé kí ni àwọn ọmọ wàhálà tí ìyá yìí ti ṣe la ilaha illallah ní orí rẹ̀ ìjọ tó yàgbé yín ẹ́ àìmọye ìgbà ní ayé òní sùn tí ya ni ó ṣe mọ́júmọ́ dára rẹ̀ ọmọ gbóná inú tí ò ní dùn rẹ̀ ìyá yẹn yóò mọ kó ìgbẹ́ yóò mọ kó gbẹ́yẹn pẹ̀lú inú dúndùn kò ọmọ tí ìyá rẹ̀ bá ń yàgbẹ́ tó máa ń kó gbẹ́hùn pẹ̀lú ìbànújẹ́ ní àbí bàbá rẹ̀ tí bá fi kó ní fi jọra wọn nìyẹn fi irú ẹ̀ ni wọ́n n sọ fún arákùnrin yẹn kí à ah, ìwọ́ gbé ya iwa njọ di ya yìí ń gbé wọn káàkiri tí ń pọn káàkiri ìpọ̀n dùnú lòun ń pọn kọ́dà kò tó sọ pé kẹ́nìkan kó rí òun pé ṣẹ́ni kí mi fi àtàsọ mọ̀ ni kò ní rí bẹ́ẹ̀ tó wá ń ṣe yẹn lónìí wọ́n á ń sọ pé káyọ̀ wọn rí pé ó ṣe dáadáa tó irú nǹkan báyìí kí mùsùlùmí ká ṣàkíyèsí ní hajj bí lọ lọ bàbá rẹ̀ ẹjọ́ lọ sí hajj bí wọ́n lọ ẹjọ́ lọ lọ́lọ́mọye ọlọ́lọ́mọye àwọn jálàbí àwọn àfáàmì tẹ́lómi ti rán ní bọ́kà ìyá rẹ̀ bí sì ń pa ìyá rẹ̀ orí jẹ tó fáwọn aláàfà ìyá rẹ̀ fún bàbá rẹ̀ fún wọn kí ló pé léyìí ṣé dáadáa lọ fẹ́ wàláhì ò ṣe dáadáa ò ṣẹ̀tọ́ ìyá rẹ̀ bàbá rẹ̀ gbogbo àfáà tó bá kan náà lẹ́yìn ìgbà tí ààrẹ bá dé tó bá tún já sí ikú ojúṣe ọmọ ọmọ ni pé kó wẹ àwọn òbí rẹ̀ wọ ọmọkùnrin wẹ òbí rẹ̀ ọkùnrin mọ́ gbàrà àta kankan láyè kó wá kó wá wá yọjú òbí rẹ̀ láti wẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ ní kẹ́ dìde kẹ́ wẹ̀ ẹ ṣe ojúṣe yín nìyẹn tẹ́kẹ́ bá wá rí ẹ̀wọ́ àwọn tí ó ṣètọ́jú rẹ̀ tó bá yín wẹ̀ tó bá yín ṣe gbẹ̀ dáadáa àbí kí ni kí ni kí ni mùsùlùmí gan ṣe kí ni bẹ́ẹ̀ tó le gan tí ò fi ní lè wẹ bàbá rẹ̀ àbọ̀mọbìnrin tí ò ní lè wẹ ìyá rẹ̀ tó wọ́n ní ọ wẹ ìyá rẹ̀ wọ́n àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ síkẹ́ wẹ ìyá rẹ̀ àwọn ọkùnrin náà wá wọ́ wo wẹ̀wẹ̀ bàbá rẹ̀ wá àwọn yòókù rẹ̀ tán jọmọ ìyá rẹ̀ bàbá mọ̀lẹ́bí tó súnmọ́ yín kẹjọ wẹ̀ sùúrù ní jẹ́ pé ìyẹn bà sí rí òbí tó bí ni lẹ́yìn ìgbà tí ó kú tán tó ìgbà tí ẹ bá wẹ bàbá tán ẹ̀wì lásọ àbíyá rẹ̀ ìwàṣọ tó dáa kẹfì wé ṣùlẹ́gbà tẹ bá wé lásọ tán ẹ̀jọ kírun sí òvìlà ẹ̀sìn yá síbi tó dáa ẹ̀sìn bàbá yín síbi tó dáa ẹ má sin wọn síbi tí ó jẹ́ orí àtàn ẹ má sin òbí yín sínú yàrá ẹ má sin wọn sínú ilé ẹ má sin wọn sínú ilé ẹ gbé wọn lọ tí ó itẹ́ àbí tó bá ń jẹ́ àgbàlá tó ṣe pé ìbẹ̀rẹ̀ ń sin àwọn òkú yín sí. Si àmọ́ kó jẹ́ pé nínú yàrá nínú pálọ̀ náà láàsìn àwọn àgbà láàsìn àbí láàsìn bàbá yìí sí àbí ìyá yìí láàsìn sí bí a mo fẹ́ ṣe dáadáa fún wọn dáadáa kọ́ nìyẹn o dáadáa kọ́ nìyẹn o ní tí wọn bá ṣe ní dáadáa fún òbí kò gbọdọ̀ jẹ́ dáadáa tí Islam ń takò so ìfẹ́ sin òkú ìfẹ́ sin bàbá àbí ìyá sínú ilé sínú yàrá sínú yàrá kan àbí nínú ilé kan àìlè ìtakò ìlànà Nabi sallallahu alaihi anábì sallallahu alaihi wasallam ó dìdì sọ́ni ilá taj'alu buyutakum qubura anábì ní ẹ má sọ ilé yín di sàárè ẹ má sọ ilé yín di sàárè ẹnìkan ẹ má sọ ilé di ibi tẹ́ máa sin òkú sí kódà wala tajlisu alayha ẹ gbọ́dọ̀ máa jòkó lórí sàárè tó lè ní ọ̀rọ̀ tó wá tààrà látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam nípa pé a kì í sin òkú sínú ilé so lẹ́yìn ìgbà tó bá ti òkú tó kírun sílá tán ṣe tán so dáadáa ọmọ yẹn tó máa kọ̀ntínú tí ó máa ṣe fún bí rẹ̀ kí ni dáadáa tí ó máa ṣe fún yóò máa àdúrà ìwòlẹ̀ ọ̀hún ẹ̀rì pé ọlọ́run tó ní wa qul rabbi irhamhuma kama rabbayani saghira ìpè ọlọ́run bá mi kí àwọn òbí mi torí pé àwọn náà wọ́n nígbà kékeré ẹni ọmọ ni kó máa bẹ̀ lọ́wọ́ bá fún wọn ṣe wá rí àdúrà yìí lẹ́yìn ìgbà tó kò kú tán hmm. ibẹ̀ la fẹ́ pàkíyèsí ẹlòmí ọgbà pé kó ń pe àwọn aláàfáà jọ káwátà àdúrà mo ní ń jẹ́ àdúrà irọ́ àdúrà kọ̀ọ̀hún àdúrà kọ̀ọ̀hún kó pa àwọn aláàfáà jọ kọ́ wá máa náwó fún wọn àdúrà kọ́ yẹn ní ti ń jẹ́ àdúrà wọ́n gẹ́gẹ́ ni wàá máa ṣàdúrà fún wọn kì í ṣe ká jòkó fìdá kì í ṣe ká ké kọ̀rọ̀ so gbogbo ìgbà tó bá ti rọ̀ ọ́ lọ́rùn òun ni kò ṣàdúrà fún òbí rẹ̀ àríbì kan rí tánẹ́bì ti sọ ìgbọ́yẹ péjọ ẹ ṣàdúrà fún lágbájá ànẹ́bì sọ pé ẹ ṣàdúrà kódà lẹ́sẹ̀kẹsẹ̀ tó kù bá ti kúrò ànẹ́bì ti ní ẹ ṣàdúrà fún kù yín yìí o ó dé ìlọ alẹ́ àfi kò mẹ́ fún ọmọ yín yìí torí pé kí ni fa iná àánú yóò sẹ́l ó mọ̀ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ nísìnyí láti inú sàárè ṣògbóró eléyìí náà nìkan tí ó gbọ́dọ̀ yí ọmọ tí ó fẹ́ ṣe ẹ̀tọ́ fún bàbá rẹ̀ ṣe kìí ṣe pé kó wá lọ lè dáná kó orúkà kó gba tẹ́ǹtì kó wá dàbí pé òun ṣe ìyàwó ní jẹ́ pé òṣì dáadáa sóbì rẹ̀ ọlọ́ ìkíyàn náà ó rò dáadáa èèyàn bọ́ sọ́dọ̀ ọlọ́run ọmọ ipò tó wà wọ́n wá ń yọ white lace káàkiri ẹ́ òun gbọ́n yọ ṣé tí wọ́n bá kú sí ayẹyẹ lè yọ white lace sí wọ́n. nke pé yọ́ọ̀rẹ́ ọ lásán ìyá yóò ní gbádùn mọ́ bàbá yóò ní gbádùn mọ́ wọ́n ní sìn wọ́n wà ní bàbá yìí ti dàgbà ẹlòmíràn ni à ń ṣàdúrà fún wọn ni àá à ń ṣàdúrà fún wọn ni ní tí ó ti yọ pọ̀ ṣàdúrà àbí sàárà sàárà là ń ṣe yóò yọ pọ̀ ṣàdúrà ò ṣe sàárà jẹ́ ń ṣàlàyé fún ọ ní ìsìn dákun tẹ́nìkan bá kú nìsín tó jẹ́ bí ọmọ forty years àwọn ọmọ thirty years ẹ ẹ mọ̀ ń sọ pé nù ìpè à kò sí àní ànídáná àníṣègínní ìbádùn àlẹ́ pé níbi kìí ṣe ọ̀rẹ́ ìlú sàrà lè pè é níbi kìí sọmọ wọn wà níbi sàrà ń tiẹ̀ ni ẹ́ sọmọ ọmọ tá ti yẹsùn níbi sàrà pọ́fọ́ ti yẹsùn níbi sàrà tó ẹ̀ní dáná níbi yíhun ẹ̀ní ta tẹ́ǹtì níbi yíhun tó ànábì sallallahu alaihi wasallam ti sọ pé kí ẹ lọ lè kójọ sílé olókùú kò ní káwọn wá péjọ sílé olókùú ànábì àwọn sàhábà ní táwọn gbọ́ látọ̀dọ̀ ànábì ni pé ah ìbínà ni yáa Abdullahi ibn Jarir ẹ̀ الاجتماع عند أهل الميت والصنيع بهم الطعام من النياحة ó كي kí هذا يقطع ẹ̀kọ́ táwọn النبي ànábì ni pé ilé lè péjọ sílé olóòkú àti kí àwọn olóòkú kí wọ́n dáná nínú níyàhà ara ìlérí ẹkún tó ní kò dáa kí ọmọ ẹṣẹ tó kú bá kú kí ọmọ ìlérí ẹkún wéé ànábì ní irú ẹ̀ ìṣẹ̀tẹ́ nìyẹn ò ní náà lẹ́ni tó ń dáná náà ò ní àtẹ̀yìntẹ́ lọ lè péjọ síbẹ̀ so kìí ṣe ojúṣe rẹ ní kó wá lè pípa tí lẹ́yìn ikú ya rẹ kú tán wàláhì òun ṣe tí ò dá pẹ̀lú ìyá yẹn ni òun ṣe tí ò dá pẹ̀lú bàbá òun ni tó bá kan ara dáadáa tí ọmọ tún ṣe fún òbí rẹ̀ náà ni kò ti sàárà ó rà lára sàárà ní kí o lè ṣe nǹkan tó ṣe pé yóò mọ̀ jẹ́ ládá lọ gbére tí ń jẹ́ tọ́dọ́kọ́ tó járéyà tó kàn ṣe fún pé a ah, mo ṣe kí ní yìí mo gbẹ́bọ́ o sí àdúgbò tí kò sú mi mẹ́ kọ́mọ rí omi yẹn mú kọ́mọ jẹ́ ládá fún òbí rẹ̀ tuntun tó burú mbẹ̀ tuntun tó burú mbẹ̀ tó léyìí àmọ́ àwọn kan bẹ kí ní kan bẹ táwọn yẹn tó ń ṣe lónìí yìí wọ́n wà ní bóyá àwọn yóò à ń tọ́ra wá jẹ àwọn yóò lè ní kọ́lá àtúnṣúmọ́ súnà àmọ́jọ́ kẹta làwọn parí rẹ̀ ta ló sọ fún péjọ kẹta ń bẹ fún ìpéjọ tó kù bá kú wàláì kò sí jẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn ọlọ́run gbogbo yẹn ní ọ̀tọ̀ súnà ẹ̀tàn jẹ́ ní ẹ̀tàn jẹ́ ní èèyàn táyé jẹnu ìwọ náà fẹ́ dọ́gbọ́n ṣe pátí náà nìyẹn so kò ní kò ní kò sí péjọ kankan nígbà tó kú bá kú nígbà tí wàá kí ọ̀hún kálukú mọ́ padà kò síjọ́ kẹta kò síjọ́ keje kò sógójì ọjọ́ anytime gbogbo ìgbà lèèyàn máa ń ṣàdúrà gbogbo ìgbà lèèyàn máa ń ṣàdúrà fún òkú yẹn kìlú kí ọmọ ìṣẹ̀dúrà special kìrìkọ́dọ̀ ó tún kan twenty years ẹ̀ẹ́n eh, ten years ẹ̀ẹ́n eh, forty years anniversary I don't remember gbogbo ẹ̀ pátápátá wà láì lànà àwọn tí ìṣe ìlànà mùsùlùmí ni àtẹ̀ṣẹ́bù bìkọ́mílẹ̀ àwọn ìfarajọ àwọn èèyàn tí wọ́n ti ṣe mùsùlùmí ni àtàlásà ni kúrò bá adé dípé àwọn àfáà ń lọrin nísìnyí amọ́lá ń ṣe remembrance wọn tó bá tó kú wọ́n tó lọ lè ya fọ́tò wọn obituary àti ṣe gbẹ̀ náà lọrin nísìnyí ṣé ẹ̀tọ́ tí ń tọ́lọ́ òun náà ni pé àwọn mùsùlùmí ẹ ká mọ ẹ̀sìn wa ká mọ ẹ̀tọ́ wa tó yẹ ká ṣe fáwọn òbí yìí tó yẹ ká ṣe fún wọn èyí tí ó mọ jẹ́ ládá lọ láéláé torí táwọn èèyàn máa ń lónìí àwọn kan bẹ wọn ní kò sádùá fókù irọ́ ni ẹ má sọ fún wa náà a sọ pé kò sádùá fókù irú àdúrà wo là ń lè ń ṣe là ń sọ fún yín ó tún ní kò sí sára fókù ẹ sì bẹ̀rù ọlọ́run àbẹ̀rù ọlọ́run a sọ pé kò sí sára fókù irú sára wo là ń lọ lànàbì náà ní ta ń bí yín ìtànàbí ni a ṣe gbogbo àtọ́ bá rọ ọlọ́run tó ti ọlọ́run ló pàrọ̀ èèyàn jọ lásìkò tó kúkú ìtànàbí sọ nìyẹn ó bá ní odidi billions kó fi kó fi ṣe sàárà àwọn ọlọ́mà ẹnìkan bá nábì olóhun ní oko ọgbọ̀kọ̀ fẹ́ fi ṣe sàárà fóbi ọ̀nà ibi kò tó burú fẹ́ fi ṣe sàárà ọgbà oko kan tó òun náà ní pé àwọn mùsùlùmí ojúṣe láńlá náà ni àwọn ọ̀rọ̀ tí à ń ṣàlàyé fún wa yìí tí a fi gbẹ̀yìn títí òbí ṣe dáadáa sí wọn òun náà ní pé kí wọ́n máa ṣe dáadáa sí àwọn tó bá ń jẹ́ olólùfẹ́ wọn àwọn olólùfẹ́ wọn alẹ́bí ní abarul bir an yasila rajulu wudda abi lára ìṣe dáadáa sí òbí ẹ̀tọ́ tí wọ́n fún òbí lẹ́tọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ pé olólùfẹ́ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ màmá rẹ̀ tó kọ́ ọmọ nífẹ̀ẹ́ àwọn náà ọmọ ṣe dáadáa pẹ̀lú wọn ara ojúṣe ọmọ ni ọmọ tí ó mọ̀ pé bàbá mi láìsí àwọn ènìyàn yìí òun á máa ṣe dáadáa sí lẹ́yìn ìgbà tí bàbá yẹn kú tán òun ṣe dáadáa sí bàbá yẹn náà nìyẹn kò ṣe ra tí màmá rẹ̀ rẹ̀ tó bá fi páwọn ọ̀rẹ́ màmá rẹ̀ rẹ̀ so bísínílà tó bá di ní ọjọ́ méjì tó bá di ní ọ̀la pẹ̀lú ògbọ́n ọlọ́wọ́ bá àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ bàbá àwọn ọ̀rẹ́ ìyá tó náà ni màá mú ẹnu kàn bí yẹn sì máa ṣe dára sí wọn tó ikú sì máa jẹ́ pò ń ṣe dáadáa sí bàbá tí ó bíyàn àti ìyá tó bíyàn so àwọn tí a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one so àwọn èèyàn ti ń wọlé fún abá ní ìbéèrè Naam. Hello. Hello. Wa alaikum salam. Abdul Hakim Umar Ayub ti wà láti Sáwọ́. Ẹ káwọ̀. Naam, ọkọ̀ sí. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Abdulrahman ni láti Adéta. Naam, ẹ káwọ̀. Ẹ kú ètò. Alhamdulillah ọlọ́run bá ṣàlékún ìṣíwájú fún mi. alim jesus fún ọ̀sára. nípa muhammad agbádùn tẹ̀yìn púpọ̀ nípa nípa máa ṣe dáadáa sáwọn òbí yàn kí ẹ má ṣe ṣe ọ̀rọ̀ sáà àbí kí ẹ yín mú sí wọn nígbàkigbà kí ẹ máa ṣe dáadáa fún wọn lójoojúmọ́ kí ẹ máa ti máa tinú sí wọn kí ẹ máa ń lè pé wọ́n ti wọ́n ti ròyìn ẹ̀ láti kékeré náà kí ẹ máa wá jẹ aláìmọ̀ orí. ẹ ṣeun ní ìzákùnlọ kẹrẹ ẹ ṣeun ní ìzákùnlọ kẹrẹ. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam, ẹ káàbọ̀. Naam, ẹ káàbọ̀ alhamdulilah eh. ẹ ṣeun gan àwọn ah, ṣeun ọlọ́run adúpẹ́ fún ẹ ṣeun yọ alhamdulilah wọ́n á pé náà ní kí. Salaam alaikum. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àyàkùn la ẹgbẹ́ orúkọ mi táyé mọ́níjà ọmọlé oníkà náà àgbàjú wàn. náà mi káwọ. ìbéèrè tó fẹ́ béèrè ni pé ẹ̀jọ́ ṣé àdádálẹ̀ ni àbí ni tó kù bá kú jọ mẹ́ta táǹkọ̀ tiẹ̀ yẹn àbí jọ mẹ́ta tó kò tọ́ ni àbí àdádálẹ̀ ni ẹ̀jọ́ fẹ́ béèrè béèrè. náà wọ́n ṣe ń lẹ́sàn àdádálẹ̀ ni àdádálẹ̀ ni kódà tẹ bá rẹ ni tí ń ṣe tó bá lóun lágbóye súnà ẹ jẹ́ kó yẹ ìpèntẹ́ǹṣe e àwọn mìí tó wá mọ̀ ń ṣe ní ó tó wá mọ̀ ní kẹ́mọ̀ dáwó eh, sọ̀rọ̀kátò járíyà ike sàrà àwọn tafẹ́ síbẹ̀ ní yẹ́rí ẹmọ dáwó rẹ̀ tá lọ́rọ̀ yín lélẹ́yìí níbo láti rí ẹ̀rí yẹn ṣẹbi ká jìnà tó burú àwọn eléyìí o táwọn pàbà tọ́lá nà lẹ́bi ká tọ́ kó clear kó fún àwa tí ẹ kí n gbé kọ́ọ̀lù ẹ̀kan yìí lọ́nà pé last call lẹ́nu yẹn. aleykum salaam aleykum salaam. alhamdulilah. amin. orúkọ mi àbúrásá kẹdẹ mọ̀ sọ. náà mìíràn o. ẹ̀ka ńlá àti àwọn àbá àbùkátà kàwé. náà. náà. rọ àní kọ́lá kò sí ní jẹ́ ìwé sàárà akọ̀mọ̀ ti sàárà ni àmọ́ ká ní pé ìjọ kẹlà bí ń ti sàárà ìjọ kẹta là ń wù sí ní kẹ̀kẹ́ǹkan ṣẹ̀ṣẹ̀ lásìkò tí ó kú kú ànábì sallallahu alaihi wasallam ó ní ká má péjọ ká sì má dáná tánàbí sọ nìyẹn o ṣùkọ́lọ̀ kó mọ́ṣá ṣe àánú rẹ̀ fún wa sọ àti abáfẹ́ pè sí orí ètò zero eight one zero three three five one five four nine sọ Abdulfatah sọ̀rọ̀ mi ló dágbére pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh الملك المجيد الجلال